Berbe mutum ne mai mugun kabilancin tsiya. Wanda yake shi bai damu ba ko ya kuce da shi in ya ga berbe dan uwansa to a gaskiya zai nuna kai ba wani abu bane kuma mutane ne masu munafincin bura uba duk abin da kuke da su sai ya nuna maka kama kai ba komi bane ihe ejiwe like ndo yoruba ndo ofe mana bu ha nwere iru na abụ gị ha kwuchie oge ọzọ ịfụkwa ha ha na-akọ ihe ọzọ maka nke anwa ịka meji wee laik ha atụla atụ azi mụ na ha ma ihe na-ejikọ mụ na ha za a gani kuna ɗaki ɗaya da su za a ga yara sun tashi uwa ɗaya uba ɗaya amma da ɗaya ya fita daga cikin ɗaki nan ba ya sa ba sai su koma kuma suna zage shi zage suna olochi wurini duk gashi da irin abubuwan su ana ihe ọzọ bụ ha na-eri unyi ha na-eru deti azin ebe gị na ha bụ ha ya sokonka bukanka donka ya ba na eru hasi iji she nice kuma duk inda kuke in baka sa abu ma kai in kuna aiki da su ma za su nuna maka ba kai din nan ba wani abu bane abin da za su yi maka ma in baka sa ba za su saboda haushi ma in baka sa ba sai ka bar wajen aikin ana ha ma anụ ọgụ ha nwere ọnụ ọnụ ọjọọ gị na ha akụgide ọnụ taa ta na ọ nwere ike dị ha n'ime ubu mana ọ rụzie nke na ọgụ ọsọ haibufuwa wasu ga zane a fuska ga cin bakin amala ga kasantar masifa kuma in ka ba su gida bere-bere kuma ka saba gina ya kashe shi gaba saboda kazanta komin abin ka inda gidan berebe bere da ya zauna kai ba za ka yi zama saboda kazantar su ko zobo pati pifuro pati alaikere pati oye yoruba dure ji <laughs> iye bute ego <laughs> o sha pati kita kita <laughs> echi niile agụ agụwo sie ya na ụmụ ya a na-aṅụ sọ garị so ekemeji nwere laik ya ndị yoruba tabanika sọ̀rọ̀ nípa hausa a lè sọ nípa wọn láì sọ nípa ẹ̀sìn wọn. ok ihe meji nwere laik ya ndị ugwu bụ ha naghị enekwado famili ha anya ọfụma. wọ́n nígbàgbọ́ nú àwọn lídà wọn nǹkan nǹkan táwọn lídà wọn bá ti ní kan ṣe òun náà máa ń ṣe eléyìí jẹyọ látinú ẹ̀sìn wọn nǹkan tí wọn kọ́ wọn ni pé kọ́ máa tẹ̀lé nǹkan àwọn Eh, leader wọn bá sọ fún wọn and wọ́n dẹ̀ ń ṣe lóòótọ́ tọkàntọkàn ṣùgbọ́n àwọn eh, eh, leader wọn yìí wọ́n máa ń lo opportunity yẹn láti fi dá wàhálà lẹ̀. ha dịrị ede iwere ọkara akpa ego nye nwunye ha ka nwunye ha ji wee sie nri mana ha pụọ n'ilo ha ewere ofu akpa ego wee gosu ya were tapụ ya sọnsọ ha ha nataruzie ha eherizi nri nwunye ha dowezire ha so anything to ban shele. tó dẹ̀ pé bóyá láàrin ọmọ kékeré méjì ló kàn já or something like that wọ́n máa relate ẹ̀kú sí ẹ̀sìn so eléyìí máa mú ìdáyédè wá púpọ̀ gan láàrin wọn pẹ̀lú àwọn eh, eh, ẹ̀yàmẹ̀yà míì maybe láàrin àwọn Igbo àti Yorùbá. and ha adịghị enekwado ụmụ ha anya ụmụ ha na-eje n'ilo na-ayọ ego ndị ha na-akpọ ha ndị majeri ha na-ayọchasị ego ebe ndị dị n'iche n'iche. and again one dey too believe pé kò sí ẹni tó ń ṣe ẹ̀sìn tiwọn tí ò bá kí ń ṣe láti àárín wọn tí ò bá kí ń ṣe agusabi tiwọn wọn ò nígbàgbọ́ pé ń tọ̀ òun rí pé ó ń ṣe ẹ̀sìn yẹn tọkàntọkàn olóòótọ́ torí bíi pé tó bá yẹ pé bíi Yíbò nísìn àbí Yorùbá tó jẹ́ ìmáàmù tó bá fẹ́ lídì prayer wọn ò ní ẹ́fà gbà kan lọ dúró sẹ́yìn òun tọ̀hún láti gbàdúrà unless tó bá yẹ pé awúsàbí tiwọn. and again ebo oyún kò tẹ one thousand naira ta ta ta ọ̀wọ́rọ̀ ọ̀sán jẹ́ náà àná wáyé. ịjụọ ya si ya ndị nri ndị nwere enwe nyichabeghị ha nne n'ụlọ ije na na-arụbatakwa onye ọzọ ọ ee nọọ chineke nna na-eme gịnị na-azụ ụmụ na-azụ nwunye so nwunye chineke na ya nyere ya aka were zụọ ụmụ ya na ezinụlọ ya tọ́ba ní ibo hmm. àwọn èèyàn wọ̀nyí ò kì í ṣe wọn kì í ṣe ẹni lè fi inú tán dáadáa wọ́n lè máa ṣe bí ọ̀rẹ́ sí ẹ ṣùgbọ́n wọn ò lè ẹ́ bá mu ẹ bí ara wọn. shi jami'ar ba wani abin da yake damun shi illa maganan kuɗi in dai kuɗi ne ibe bai dame kowane irin aiki ba ne ko ma me zai idan ya samu kuɗi. gbogbo ya fẹ́ kọ́ èdè wọn sí gbogbo ya máa kọ́ ìwọ̀n ni ẹ bá kọ́ ẹ láíláí because wọn ìgbà tán bá fẹ́ ṣe mọ̀ndàrú wọn tán bá fẹ́ máa ṣèdè wọn ò fẹ́ kó mọ nǹkan táwọn sọ. kuma dáàdi na sun suna da renuwa amma yanzu saboda sun san cewa hausawa da sauran wasu yare su ma sun sun ɗanyi karatun kansu ya waye to rainuwan da suke da ya ragu tó bá ń ta wọ́n ta ọjà wọ́n jẹ́ oníṣòwò tó máa showo ṣòwò gidi gan nínú ìṣòwò wọn náà wọ́n dẹ̀ wọ́n ń ṣe dáadáa ṣùgbọ́n èyí tó pọ̀ jù nù nǹkan tí wọ́n ṣe ni pé wọ́n máa ń fi wọ́n amma dai kama ka ce maganan kuɗi ne to duk yadda ka yamiri shi yasa ma in ka duba ainihin wato uh, yawan fashi da makami da ake in aka samu mutane goma an yi fashi da makami gaskiya ba isa ba za ka samu takwas in yamuri ne. an taba da sọ nípa ẹ̀sìn wọn tí ibo bá gbé báíbù dání a máa pe jésù pe jésù a máa ṣe kiri pé òun gba lọ́hún gbọ́ òun ṣe ti olúwa òun ṣe kíní kan tẹ bá jọ ní ìṣòwò pọ̀ àbẹ̀jọ ní àdéhùn àbí anything láṣepọ̀ tí ibo bá ti ń pe orúkọ ọlọ́run ọlọ́run ní gbogbo ìgbà. ihe nji wee laik ndị yoruba bụ ha na-aga skuul azin ha na-aga unu akwụkwọ ha na-agụ akwụkwọ ọfụma ɗaya daga cikin halansu ne ilimi wajen ilimi sun ci gaba harkan kasuwanci harkan ladabi da biyayya sun ci gaba ga misali a kasuwanci shine wajen harkan sayan hannun jari a kasar nan su ne na ɗaya a wanda ya fi su in aka zo maganan insurance duk wani hanyar insurance da ka sani a kasar nan yana hannun yarbawa ne a ihe ọzọ bụ ifukwa onye obodo ifukwa onye ofe mmanụ onye yoruba gụrụ akwụkwọ ya ọ yicha akwa ịlaik e ya ya anaghị agwa gị okwu ya obere obere eziokwu na-adụwa na ya ya ka m ji wee laik ya ndị yoruba kuma wajen ladabi za a gani yaro duk inda ya gana gaba da shi inda bai rabe ne sai ya mashi dobale dobale shine sai ya kwanta a ƙasa ya miƙe ya ce ya gaishe shi ba kamar sauran kabilu wanda ba su damu da irin waɗannan harkokin ba kuma wajen karatun nan in ka je ƙasansu za ka gagga ƙauye ƙauye ƙaramin ƙauye sai ka samu masu doctors professors a ƙauyen ihe ji wee laika ndị ugwu bụ ha na-akwụwa aka ha ọtọ ha na-ekwu eziokwu gị na onye ugwu ihe taa taa taa n'izuụka ọzọ ịbịakwa ife ọ ka ọ ọzọ and ife ọzọ bụ ndị gụrụ akwụkwọ n'ime ha ha na-eyikwa akwa ọfụma andị ha na-ezu ori mana ori ha na-ezu ha na-afacha ya n'ime pọketị ha sọnsọ ha na-eri ha na-eji eme gịnị ha na-enyekwa ndị obodo ha obere ego hazi ha na-ete care of them ọ bụ sọnsọ ha na-ericha ya sọ ka m ji wee laik ya ndị ugwu lóòótọ́ Awụsa ògìn Tete ma ń ala alẹ́ fún yàn tàbá kọ́kọ́ pàdé wọn fara pamọ́ fún láti èèyàn tó jẹ́ tán bá rí i pé oníwà pẹ̀lẹ́ ni ẹ tán bá rí i pé èèyàn gidi ni ẹ àwọn náà àdúrà lẹ̀ fún ẹ wọ́n ṣe finú tọ́ tán bá sọ fún ẹ pé e ní kínní tó bá máa débẹ̀ e náà ló máa bá ń bẹ̀ but ìgbà tán bá tí ì mọ̀ ẹ́ náà máa fa ara pamọ́ fún ẹ wọ́n á fẹ́ ṣe wọ́n á fẹ́ dán ẹ wò wọ́n á ṣe ilé wọ́n á ṣe tọ̀hún láti fi mọ orí èèyàn tó jẹ́ bẹ́ẹ̀ tán bá ti mọ̀ ẹ́ tán tán ni ẹ wọ́n á tú wọ́n á bá ẹ lò ó onímọ̀ yàtọ̀ bóyá yorùbá ni àbí ibo ni ẹ or something like that onímọ̀ yàtọ̀ láàrin wọn ìdíwé tó máa fi mú ẹ wọ́n máa mú ẹ bí ọmọ tiwọn náà ni tó wáyé pé oúnjẹ ẹ máa jọ jẹun náà bọ́kan náà jọ ṣe everything papọ̀ that is nǹkan tí mo mọ̀ nípa tàwọn haúsá nìyẹn tó yẹ pé fún ìgbà díẹ̀ tí mo ti bá wọn lò mo mọ̀ pé mi ò tíì wọ́n rí lè tọ́ bá gbé ẹ̀sìn tọ́ bá sọ fún ẹ tọ́ bá bá ẹ sọ̀rọ̀ tọ́ bá lè sọ pé tọ́ bá fi lè pe orúkọ ọlọ́run pé alámọ̀rẹ́ allah ni or something like that kó mọ̀ pé òótọ́ ni wọ́n bá òótọ́ ni kíní ẹ̀ tó bá tẹ̀ tó bá wọn jiyàn jù gan wọn ò ní sọ nǹkan kan wọn because kò sí nǹkan mi tán lè sọ mọ́ wọ́n ti sọ everything tán lè sọ. ya muri mutum ne mai neman kuɗi neman kuɗi kuma wanda yake za a gani duk inda ka shiga ba najeriya ba ba afirka ba duk duniya inda ka shiga gaskiya da wuya ka rasa ganin inyamiyar a wurin saboda neman kuɗinsa kuma mutane ne suna da tsafta kuma suna da rike amana. Hmm. tó bá ní kí n sọ nípa àwọn hmm. lóòótọ́ wọ́n jẹ́ oníṣòwò wọ́n jẹ́ akíkanjú wọ́n máa ń ṣiṣẹ́ dáadáa ṣe everything but tó bá ní ṣe máa ń relate pẹ̀lú àwọn èèyàn I don't think I have any mi rò pé mo ní nǹkan kan láti sọ nípa ẹ̀ àtọ́.